السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على عشرة المسلمين نبينا محمد صلى الله عليه وسلم أدعوكم الله عليكم كي الله أو جنجة الله ما بعد نبوة محمد صلى الله عليه وسلم ẹ̀fọ́lá ti kí a kí ọlọ́mọsá gba iná ìbádá fún wa la ilaha illallah èyí tí a fi pe aṣá kéésì lénìí òun náà ni ahmiyatu istidlal awqati shahri ramadan pàtàkì lílo àwọn àsìkò ramadan kéèyàn lò dáadáa nítorí pé ìtànpé ní àsìkò alwaktu walhayat alwaktu waish walhayat ìsẹ̀nú agangan àsìkò ni ìsẹ̀nú agangan lásìkò wọn pé àgbọ̀ jẹ́ kí ìsẹ̀mí wa kóra rè ká fi ṣòfò. So èyí tó bá ti rárí lóṣẹ̀ mi wa a lè rí mú padà mọ́. ìṣẹ̀mí wa dà gẹ́gẹ́ bí àṣewòkó wa kó dà bí àbẹ́là ni ẹ̀sà màbẹ́là kandu ẹ̀mọ́ kandu náà mm-hmm. kandu náà ń pè lábẹ́là bí ìṣẹ̀mí wa ṣe rí nìyẹn bí wọ́n bá ti sáná sí kandu kí ni mo ṣe yóò máa yọ yóò máa yọ yóò máa yọ èyí tó bá ti yọ ń bi kándù sọ pé bá ṣe ń yọ òun yóò máa dínkù ni ṣé èyí tó ti yọ ń bẹ̀ òun tó lè padà síbẹ̀ mọ́ ẹ́ kò lè padà síbẹ̀ mọ́ básìkò wa ti rí nìyẹn bá a ṣe ń lọ tá à ń bọ̀ tá à ń jí tá à ń sùn àsìkò wa ń lọ nìyẹn ń yọ àná tó ti kọjá nísìnyí nítorí ẹ̀ka ṣe lánàá táàrí ṣe tó ti bọ́ fún wa ó ti tán náà nù so ká gbìyànjú ká wo àsìkò rẹ̀ wọ́n ní alihayat huwa al-umul hakiki lil insan ìṣẹ́yìn wa gangan àsìkò wa gangan alwaktu àsìkò wa gangan huwa al-umul hakiki lil insan àsìkò yìí ó ń gangan ní ìṣẹ̀mí ọmọ èèyàn ìyẹn gbọ́dọ̀ gbìyànjú kí yẹn sọ pàtàkì jùlọ inú sọ̀rọ̀dọ́n yìí ẹ má jẹ́ àfi àsìkò wa ẹ má jẹ́ àfi ráre o àwọn kan fẹ́ káfà àsìkò wa ṣe ẹ má jẹ́ àfi ráre afáwa Ibnul Jawzi rahimahullah wọ́n sọ gbàtán báwọn yẹn sọ̀rọ̀ nípa àsìkò kúrò yá ń bá ọkùnrin lil insan an ya'rifa sharafa zamanihi wa qadra waqtihi wọ́n ní ọmọ èèyàn gbọ́dọ̀ máa bí àsìkò tí ń lò bó ṣe lápọnlé tó àti ipò àsìkò tí ń lò fàlàyé dọ́rin mi ní hùlàhùwà fẹ̀kọ́ yìí rí kọ́dùbà èyí gbọ́dọ̀ wéèsì seconds nínú ìṣẹ̀mí ayé yẹn láì fi gbọ́dọ̀ súnmọ́ lọ́wọ́ bá so lásìkò Ramadan yìí abẹ́pá fúri díẹ̀ ẹ̀mí kúrò ní ẹ̀ka anabi sallallahu alayhi wa sallam anabi ní ẹ̀ma fìlẹ̀ káyà kan nínú alukur'an kẹrì láàdá mẹ́wàá ni ọlọ́wọ́ fún anabi sallallahu alayhi wa sallam láàkúlù alifu láàmìm harfun anabi ní ẹgbọ́ yí dáadáa o ìyìn sọ pé alifu láàmì lára fi kàwọ́ bal alifu harfun lam harfun mim harfun alifu ni ara fi kàní láàmù ni ara fi kàní mímú ni harafi kan ni so bí ẹ bá tí wọ́n ní alifu láàmì lálámì ló gbà wọ́n nísìn tààtì ni sún tó délé káwọn fi àsìkò wa káwọn fi ṣòfò tó bá ẹlòmí wàá díjọ́ àlèkè àmà tó bá wíṣà àsìkò rẹ̀ yóò gbé ọwọ́ lẹ́nu ni Allah subhanahu wa ta'ala òun gan pàtàkì àsìkò ọlọ́run pàtàkì àsìkò gan lẹ́yìn fi ọ̀pọ̀lọpọ̀ gbà ọlọ́run máa ń fi àsìkò búra ọlọ́run wà lẹ́yìn والنهار والعصر والفجر والضحى ṣé gbogbo àwọn kátà kákálẹ̀ òní àsìkò ní ó mọ̀ pé ọlọ́gọ̀gán pàtàkì rẹ̀ ní ma fi ṣe búra nítorí lóye ẹ má jẹ́ kí a fi àsìkò ṣòfò nítorí ká ṣe nígbà ọ̀dọ́ wa ẹ̀já ṣe tá a bá ṣe nítorí ká ṣe tó di lè ṣe kankan yóò bá lọ́kàn jẹ́ o ìyẹn ló fà ìkànnì àwọn afẹ́ ẹlẹ́kọ̀ọ́ ó ní ayálẹ́ ìta shabab ìyàrá odò yẹ̀wò mà ó mà ṣe tí ìgbà ọ̀dọ́ mi ò lè padà wá mọ́ pé àsìkò ni ó ti lọ́nu fàkùbẹ́rù bímọ tẹ̀sán àwọn ṣèyíbá ìbá fún ìbá sọ fún àsìkò gbọ́dọ̀ mi ntí ogbó ewu tó fojú mi rí ìbá sọ fún tó pé nǹkan tó yẹn lè fò tẹ́tẹ́lẹ̀ kò lè fò iṣẹ́ tó lè ṣe gbà kékeré kò lè ṣe máa so jẹ́ ká gbìyànjú ká pàtàkì àsìkò wa islam pàtàkì àsìkò ẹ má yíyá fi àsìkò ara rẹ̀ àtàjùmọ̀ kékeré ẹni tẹ́jọ́ gbalagbà náà ká má fa àsìkò ara rẹ̀ abdulayi balẹ̀kì ọlá àgbóyè ẹ̀sìn wa mọ́sà fún ọlọ́run la ilaha illallah ìta sọ iná ìjẹ́ wúlò fún ẹ̀ balẹ̀kì àmọ́ sallallahu ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi wa sallam subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu wa rahmatullahi